ṣọ́ra fún àrùn onígbá méjì lásìkò tí a wà yìí o àrùn onígbá méjì tí a mọ̀ sí kọ́lẹ́rà ti pa èèyàn ọgbọ̀n ní orílẹ̀-èdè nàìjíríà báyìí gẹ́gẹ́ bí ẹ̀ka ètò tó ń rí sí dídènà àrùn onígbá méjì lórílẹ̀-èdè nàìjíríà ṣe sọ o kọ́lẹ́rà tó máa ń mú ènìyàn nípasẹ̀ oúnjẹ tàbí omi ẹ̀gbin tó sì máa ń fa ìgbọ̀nsẹ̀ gbúrúgbú èébì àti kí omi ara ènìyàn kí ó máa gbẹ àjọ NCDC tó ń rí sí dídènà àrùn sọ pé àrùn onígbá méjì yìí ti dé ìpínlẹ̀ ọgbọ̀n nínú ìpínlẹ̀ mẹ́rìndínlógójì tí ó wà lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ní ó sì ti kan ìjọba ìbílẹ̀ mẹ́rìndínlọ́gọ́rùn-ún kódà ní ìpínlẹ̀ èkó tó jẹ́ ibùsọ̀ ajé lórílẹ̀‐èdè nàìjíríà èèyàn mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ló ti kú látàrí àrùn yìí èèyàn mẹ́tàdínlógún míì ni àkọsílẹ̀ wà pé àrùn onígbá méjì yìí ti mú nílùú náà bákan náà ni wọ́n ní àpẹẹrẹ tó ń fo ara hàn pé ènìyàn irinwó mọ́kàndínláàádọ́ta ni àrùn yìí ti tún fọwọ́ bà báwo la ṣe wá lè dènà àrùn onígbá méjì yìí máa fọ ọwọ́ rẹ lóòrèkóòrè pẹ̀lú ọṣẹ lẹ́yìn ìgbà tí o bá ti ṣe ìgbọ̀nsẹ̀ tán rí i dájú pé o ń fọ ọwọ́ rẹ kó tó di pé o dáná oúnjẹ tí o jẹ nítorí pé ìlú le lásìkò yìí kò sí owó tí ènìyàn lè fi ra oògùn láti tọ́jú ara rẹ̀ Rotimi Orílọ̀ àlò tí ń jábọ̀ ròyìn láti kàn ní amóhùnmáwòrán Wisdom Yard.